ṣẹ́yìn kò rí i pé lójoojúmọ́ nírọ́ wọn ń já ni ní bí oṣù mélòó kan sẹ́yìn àwọn oníròyìn Sahara Reporters ni wọ́n gbé kinní náà jáde wọ́n níjọba Buhari ra mọ́tò olówó ńlá fún wọn lórílẹ̀‐èdè Niger gbówó tí wọ́n fi ra àwọn ọkọ̀ náà bílíọ̀nù rẹpẹtẹ náírà ni wọ́n ní wọ́n fi ràn wọ́n lọ́wọ́ nítorí ààbò òlu ni àwọn mọ́tò àkọtàmì àwọn mọ́tò tó wẹ̀ tó láti fi ṣe nǹkan rere sórílẹ̀‐èdè tiwa nígbà tí gbogbo ayé bínú tí wọ́n pariwo pé kí ló dé tí Buhari ń ṣe báyìí kíá níléeṣẹ́ ààrẹ àtàwọn tó ń sọ̀rọ̀ lórúkọ ìjọba yìí fò jáde wọ́n ní hábà káwọn aráàlú má má dáhùn o àwọn ọ̀tá ni wọ́n wà nídìí ìròyìn bẹ́ẹ̀ wọ́n láwọn PDP tínú ló ń gbóhun tí ò ṣẹlẹ̀ kiri wọ́n ní kí ló kànjọba àwọn láti ra mọ́tò fún wọn níjẹ́ àwọn ọ̀tá Buhari ló ń gbá èso tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ yìí kiri ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá nígbà táwọn aṣòfin pe mínísítà fètò ìnáwó ìjọba buhari pé kó wá ṣàlàyé àwọn owó kan tó sọnù àti bíjọba ṣe ń náwó níbẹ̀ wọ́n ti béèrè lọ́wọ́ obìnrin náà pé ṣé lóòótọ́ wọ́n ra mọ́tò fún wọn níjẹ́ láṣìírí bá tú irú òṣè pamọ́ obìnrin náà ní lóòótọ́ làwọn ra mọ́tò fún wọn níjẹ́ táwọn sì ná bílíọ̀nù bílíọ̀nù náírà lé lórí ṣùgbọ́n kì í ṣe páwọn déédéé ṣe bẹ́ẹ̀ ààrẹ buhari ló fọwọ́ sí i báàrẹ bá sì ti fọwọ́ sówó bẹ́ẹ̀ èèyàn kan ò gbọ́dọ̀ jiyàn mọ́ nítorí ẹni tó lẹ́lẹ́dẹ̀ náà ló lábúlé kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ pé lẹ́dẹ̀ ń ṣọ́gun lábúlé mọ́ bẹ́ẹ̀ òun táwọn èèyàn ṣe ń pariwo nígbà tí wọ́n gbọ́ pé buhari fún wọn mọ́tò níjẹ́ ni pé àjọṣe tó wà láàrin nàìjíríà àti níjẹ́ kò máa ń fà nìkan wá bá wa jẹ́yìí tó ń ṣe fáwọn fúlàní àárín wa lọ ọ̀pọ̀ àwọn tá à ń pè ní fúlàní níbí tàbí tá à ń pè lọ́mọ haúsá yìí ló jẹ́ níjẹ́ ni wọ́n ti wá púpọ̀ nu wọn ló sì ti lọ́ọ́ kọ́lé síbẹ̀ àwọn nǹkan ìdàgbàsókè tó bá sì ti jẹ́ tilẹ̀ wa ojú kì í tì wọ́n láti kó wọn lọ sọ́hùn àjọṣe ìpanilára táwọn fúlàní nàìjíríà ń bá wọn ti nìjẹ́ ṣe òun ló káwọn afẹ̀míṣòfò àtàwọn jàǹdùkú fúlàní wá síbí si ọ̀pọ̀ àwọn fúlàní tó ń jáwọn èèyàn wa gbé báyìí kò gbà haúsá tàbóyìnbó fúrẹ́ǹṣì àtèdè fúlàní tiwọn nìkan ni wọ́n gbọ́ nítorí wọn kì í ṣàwọn fúlàní nàìjíríà níjẹ́ ni wọ́n ti wá àwọn buhari ló sì ṣẹnu bodè ilẹ̀ wa fún wọn ìjọba tó ń parọ́ bíi tàwọn buhari yóò lè ṣorílẹ̀-èdè rẹ̀ lórí kan báyìí ìyẹn lọmọ nàìjíríà ò ṣe ráǹfààní gidi lára ìjọba yìí ọlọ́run sì ṣe ìjọba òun kúkú ti ń lọ kí buhari tètè gbẹ́rù ẹ̀ o bó bá fẹ́ lọ báwọn èèyàn ẹ̀ ní níjẹ́ kó yáa tètè máa lọ ó ṣojú mi kò rò o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí